Ẹ ké hallelujah. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life World tó jẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA Nigeria Mission. Mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìgbàlà ní ọmọdé ní àgbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn la ti ń kọ́ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ibi tí a ti ń wá ìdáhùn sí àwọn ìbéèrè eh, lórí àkòrí ńlá èyí tí mo pè ní ọgbọ́n èyí tí jẹ́ pé Ọlọ́run ti ń ràn wá lọ́wọ́ láti rí àwọn òye sí àwọn ìbéèrè wọ̀nyí látinú ọ̀rọ̀ Ọlọ́run. Lónìí a ó máa tẹ̀síwájú nígbà tí a ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórí tá a máa tẹ̀síwájú lórí àkòrí èyí tó jẹ́ ìbéèrè tó jẹ́ pé tó sọ pé báwo ni mo ṣe lè dàgbà àbí báwo ni mo ṣe lè ní dàgbà nínú ọgbọ́n, eh, nínú ọgbọ́n Ọlọ́run. Ní ìjẹ́jọ́ gẹ́gẹ́ bi mo se sọ, a rí pé a ti bára wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú nínú wíwá ìdáhùn sí, sí ọ̀rọ̀ Ọlọ́run, sí ìbéèrè yìí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, àjíǹde àti ìyè á gbé yín ga Ọlọ́run ọ̀rọ̀ torí wípé ẹ̀yin ni Ọlọ́run. A dúpẹ́ torí pé ẹ jẹ́ olóòótọ́. Bíbélì sì wípé láìsí kọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ẹ̀yin Ọlọ́run ọ̀rọ̀, ẹ bẹ́ sàárín wa. Ẹ wá ṣi ọkàn kankan sí, ẹ wá ṣi ọkàn wa payá sí ọ̀rọ̀ yín kí orúkọ yín nínú ayé wa kó sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ rí pé ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀, a wo inú ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún, ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Níbẹ̀ la ti rí wípé tá bá dàgbà nínú ọgbọ́n, bí a bá dàgbà nínú níní ẹ̀kúnrẹ́rẹ́ ọgbọ́n ó túmọ̀ sí wípé a ń láti ṣàwárí ọgbọ́n náà lọ sí ohun ibi tó jẹ́ orísun, orísun ọgbọ́n. Ehn, lónìí yìí, a ó máa tẹ̀síwájú nígbà tá a máa wo ọ̀rọ̀ Ọlọ́run láti ìwé orin Dafidi, ìwé orin Dafidi, orí one hundred and nineteen, orin Dafidi, orin one hundred and nineteen. A máa kà á láti ẹsẹ̀ ninety six sí ẹsẹ̀ one oh six, Psalm one hundred and nineteen láti ẹsẹ̀ 996 sí ẹsẹ̀ 106. Eh, Bíbélì wípé ó ní èmi ti rí òpin ohun púpọ̀ gbogbo ṣùgbọ́n àṣẹ rẹ gbogbo àṣẹ rẹ gbòòrò gidigidi. Èmi ti fẹ́ òfin rẹ tó ìṣàrò mi ní ní ojoojúmọ́ ní ọjọ́ gbogbo. Ó ní nípa àṣẹ rẹ, nípa àṣẹ rẹ ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ nítorí tí ó wà pẹ̀lú mi láíláí. Èmi ní òye nínú, èmi ní iyì nínú ju gbogbo àwọn olùkọ́ mi lọ nítorí pé ẹ̀rí rẹ̀ ni ìṣàrò mi. Òye yé mi ju àwọn àgbà lọ nítorí mo pa ẹ̀kọ́ rẹ̀ mọ́. Ó ní mo ti fà sẹ́yìn, mo ti fa ẹsẹ̀ mi sẹ́yìn kúrò nípa ọ̀nà ibi gbogbo kí èmi kí ó lè pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Èmi kò yà kúrò nínú ìdájọ́ rẹ̀ nítorí pé ìwọ ni ó kọ́ mi. Ó ní ọ̀rọ̀ rẹ ti dùn mọ́ mi tó, ní ọ̀rọ̀ rẹ ti dùn mọ́ mi ní ẹnu tó. Ó ju oyin lọ àti ó ń ju oyin lọ ní ẹnu mi. nípa ẹ̀kọ́ rẹ èmi ní iyè nínú. Nítorí náà mo kórìíra ọ̀nà èké gbogbo. Ó ní ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Èmi ó, èmi ti búra, èmi ó sì mú un ṣẹ pé èmi ó pa ìdájọ́ òdodo rẹ mọ́. Èké hallelujah. Tí a bá wo gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà yìí, a ó rí wípé, a ó rí ìdáhùn sí wípé ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ orísun tí kò ní òpin fún ọgbọ́n, èyí tó jẹ́ pé tí a bá lè mú lò, ó máa sọ wá. Tí a bá lè mú ẹ̀kọ́ yẹn, tí a bá lè mú lò, tí a wádìí ẹ̀ gidigidi, á jẹ́ tó máa wúlò, tó máa wúlò fún wa nígbà tí a bá, tí kì í ṣe pé a bá kàn ní àwọn ọ̀rọ̀ yẹn nìkan ṣùgbọ́n tí a bá mú wọn lò. Ẹ rí, oore ọ̀fẹ́ èyí tí àṣìṣe àmúlò ọ̀rọ̀ Ọlọ́run tí ó fún Dafidi, òun ní wípé ó ní òun ti rí òpin ohun gbogbo ó ní òun kọ́kọ́ rí wípé ó ní àṣẹ ọlọ́run ó ní ó gbòòrò gidigidi ohun tó kọ́kọ́ rí nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó rí pé ọ̀rọ̀ ọlọ́run ó gbòòrò ó túmọ̀ sí pé ibi gbogbo nínú ayé gbogbo gbogbo ọ̀rọ̀ gbogbo nínú ayé gbogbo ìṣẹ̀lẹ̀ gbogbo nínú ayé gbogbo tó lè wù kí ẹ̀dá lè fẹ́ ṣe àbí tó lè tó lè fẹ́ dojúkọ ẹ rí i pé ọ̀rọ̀ ọlọ́run ohun tó jẹ́ òfin olúwa yìí ó ó nawọ́jà sí gbogbo sí gbogbo sí gbogbo orísun àti gbogbo ipa ayé. Bóyá nípa towó ni, bóyá nípa ti ìdílé ni, nípa ti ọmọ ni, nípa ti iṣẹ́ ni, nípa ti ìgbésẹ̀ kankan ni àbí ní, ní ti ohun gbogbo tí èèyàn lè fẹ́ gbé ní ìgbésẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ó ká ju gbogbo ẹ̀. Ó ní, ó ní èmi ti pa, ó ní òfin rẹ̀, ó ló ṣe kí ni o? Ó lòun ní àṣàrò mi lójoojúmọ́. Tí èèyàn bá ní ọ̀rọ̀ Ọlọ́run, tí èèyàn bá ní ọ̀rọ̀ Ọlọ́run tí kò bá ṣe àṣàrò lórí ẹ̀ bíi pé kò ní nǹkan kan ni. Ó dàbí ẹni tó jẹ́ pé ó ní ọṣẹ tó dára jù, tó lòórùn jù lọ́wọ́ ṣùgbọ́n tí tó kàn wà lọ́wọ́ ẹ̀ tí kò lọ wo sí ibi tí a ti ń wẹ̀ láti lè fi fọ ara ẹ̀ láti lè wẹ̀ kó lè mọ́ kí ọṣẹ yìí kó lè ṣiṣẹ́ ìwẹ̀ mọ́ àti òórùn ìtasánsán lára irú èèyàn bẹ́ẹ̀. Dáfídì ni ó ní òfin rẹ ni mò ń ṣe àṣàrò lórí ẹ̀ lójoojúmọ́ ní ọjọ́ gbogbo ẹ̀kẹ́ hallelujah. Eléyìí ló ń sọ wípé ó ní ọ̀rọ̀ yẹn ó sì ń ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó níyẹn èyí tí ó wá sọ di a lè fi pè ní ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ènìyàn ẹ rí ẹ rántí ìwé dáfídì orí kìíní ẹsẹ̀ ìkejì orí dáfídì orí kìíní ẹsẹ̀ ìkejì ó ní yóò dàbí ọkùnrin kan ó ní ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run yẹn ẹ jẹ́ kí n tiẹ̀ sọ pé ẹ jẹ́ kí n kà fún wa ó ní ó ní ó fi wé ọkùnrin kan tó yẹ pé kò jókòó ní ibùjókòó àwọn ẹ àwọn ibùjókòó ìkà tí kò jókòó pẹ̀lú àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n tó yẹ pé ó ní ṣùgbọ́n dídùn Ó ní ṣùgbọ́n àwọn ọba, àwọn hallelujah. Ó ní inú, ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò. Ìwé orin Dafidi orí kìíní ẹsẹ̀ kẹta. Ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Ó ní ewé rẹ̀ kì yóò sì rẹ̀ àti ohunkóhun tí ó bá sì ń ṣe ni yóò máa ṣe déédé ẹ̀kẹ́ hallelujah ó túmọ̀ sí pé ẹni tí ẹni tó jẹ́ olódodo níbí yìí ẹni tó ka ọ̀rọ̀ Ọlọ́run sí ẹni tó jẹ́ pé ó ń fi ọ̀rọ̀ Ọlọ́run sí ojú ìṣe ẹni tó jẹ́ pé ó gbé ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn tó sì ń fi sí ojú ìṣe tó ń fi sí tó ń fi ṣàṣàrò tó ń ṣàṣàrò lórí ẹ̀ tó sì ń lò lórí gbogbo ohun tí ó jẹ́ ohun tó jẹ́ pé ó ń dojúkọ àbí tí ó lè máa dojúkọ irú èèyàn bẹ́ẹ̀ ó ló máa dàbí igi tí a gbìn sí ẹ̀bá etí odò omi tí ewé rẹ̀ ewé rẹ̀ tí yóò ṣe kíni kì yóò rẹ̀ ó ní yóò sì máa so èso rẹ̀ ní àkókò rẹ̀. Ó túmọ̀ sí pé tí a bá ń lo ọ̀rọ̀ Ọlọ́run sórí gbogbo ìgbé ayé wa, ayé bá ṣe ń lò lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ọgbọ́n Ọlọ́run yóò máa pọ̀ sí, yóò máa pọ̀ sínú ayé wa èyí tó máa sọ wá di igi eléso rere níwájú gbogbo ènìyàn, èyí tó máa jẹ́ kí èso wa àti ewé wa kó máa ṣe yọ̀yọ̀yọ̀, kó máa dán, kó máa dùn kó ní àlàáfíà kó sì ní ìfọ̀kànbalẹ̀ orí ohun tó sọ nínú ní orí ọgọ́rùn-ún yẹn ó ní wípé orí ninety eight yẹn ó ní ọ̀rọ̀ Ọlọ́run tó ní ó mú gbọ́n ju àwọn ọ̀tá rẹ̀ lọ torí pé ọ̀rọ̀ Ọlọ́run yẹn wà pẹ̀lú ẹ̀ ó mọgbọ́n ju àwọn ọ̀tá rẹ̀ lọ ara àwọn àǹfààní wọ̀nyẹn ó ní wọ̀nyẹn ó ní òye yé mi ju àwọn àgbà lọ ní ẹsẹ̀ ọgọ́rùn-ún ẹ̀rí ọ̀rọ̀ Ọlọ́run tó ń lò yẹn ó ń fún ní òye ju àwọn àgbàlagbà tó yẹ pé wọ́n ní ọjọ́ orí òun lè kéré gẹ́gẹ́ bí ọmọ bí ènìyàn ìyẹn Dáfídì níbí ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run èyí tó yẹ pé ó wà pẹ̀lú ẹ̀ tó sì múlò ní gbogbo ojoojúmọ́ yẹn ẹ̀rí pé ó wá sọ ọ́ di ẹni tó yẹ pé ó jẹ́ ọlọ́gbọ́n ó jẹ́ olóye ju àwọn àgbàlagbà lọ. Ìwọ àti èmi pàápàá a lè jẹ́, a lè di ọlọ́gbọ́n àti olóye lójú gbogbo àwọn ènìyàn tó yí wa ká lórí ìṣẹ̀lẹ̀ gbogbo tí a lè máa dojúkọ. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn máa sọ wá di ọlọ́gbọ́n láti lè mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti lè ṣe, láti lè ẹ̀rí ìgbà tí wọ́n dán Jésù wò. Bẹ́ẹ̀ ni gbogbo wa máa rí ìdánwò náà nínú ayé ta wà yìí. Nígbà tí èṣù wá tó wá dán Jésù wò ní nígbà tó ń gbàwẹ̀ tó nígbà tó ń gbàdúrà ogójì ọjọ́ àti ogójì òru ẹ rí i pé gbogbo tí Jésù Kristi ń bá sọ nígbà tí ṣùgbọ́n ìdánwò wa ó ní ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwa pẹ̀lú tá a bá lè ní ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a bá lè bẹ̀rẹ̀ sí mú lò nígbà tí ìpèníjà bá dé nígbà tí ìdánwò bá dé nígbà tí ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi bá dìde sí wa tá tá a lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run yẹn gangan la ń láti lò tá a bá lè lo ọ̀rọ̀ Ọlọ́run tá a sì ń tẹ̀síwájú láti máa lò ó á sọ wá di ọlọ́gbọ́n àti aṣẹ́gun ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ìrọ̀ yìí sí lónìí yìí sí ìdáhùn wípé báwo ni mo ṣe lè dàgbà nínú ọgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ló lè sọ wá di ọlọ́gbọ́n a ó sì máa dàgbà nínú ẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú láti máa lo ọ̀rọ̀ Ọlọ́run lórí gbogbo ohun tí à ń dojúkọ. Bí mo ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ tí o bá ń fẹ́ ìmọ̀ràn àbí ò ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven Um, eh, five seven seven eight nine five four um, ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá dúpẹ́ lọ́wọ́ yín àgbẹ̀yìnga fún ọ̀rọ̀ yín tẹ̀sán ránṣẹ́ wa ní àkókò yìí mo gbàdúrà wípé bí a ṣe ń lo ọ̀rọ̀ yín lórí gbogbo ìṣẹ̀lẹ̀ àti gbogbo ìtàǹdójúkọ́nú ayé ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣe iṣẹ́ ìyanu kó sọ wá ọlọ́gbọ́n ju àwọn ọ̀tá wa lọ kó fún wa ní òye ju àwọn àgbà lọ kó fún wa ní ẹ̀mí gígùn kó fún wa ní kó sọ wá di ge léṣo ńlá kí orúkọ yín kó sì di àyìnlógo inú ayé wa adúpẹ́ torí ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní ìjọ mẹ́jọ lórúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù lolúwa ó dàbọ̀.